àwọn ọmọ wo bè ọtí láì fún wọn ní lẹ́gàn bàbá ṣèkà fún wọn ní lẹ́gàn wọn ṣàkúṣàkú ọtí láì fún wọn ní lẹ́gàn bàbá ṣèkà fún wọn ní lẹ́gàn bàbá ṣèkà. Àwọn ọmọ wo bè ọtí láì fún. lóòrin yẹn lọ lóòrin yẹn fún mi lóòrin yẹn. ọ̀gá ó ti yà fún abọ́ ìdílé ọ̀lẹ́. Wind down. Now, my friend, who are you? Wind down. Officer. Niboloda. Officer, good evening. Oh, we are coming from somewhere. So, is that why you guys are smoking and disturbing the cigarette? Though we smoking cigarettes? Oh, so you are oh, really? So, torí election disturb gbogbo environment pẹ̀lú ariwo. No. Hey, hey, hey. if you no want me oga harass you na poo poo she you go give oga wetin i say you go give oga. we are eh, police your friend. Eh, we, are, also your friend. <laughs> ẹ jọ ń bolẹ̀ ń lọ ìbílẹ̀ tí ṣe ń fi ariwo disturb gbogbo environment anyway ẹ jẹ́ kí n wo bóòtù yẹn ṣé bóòtù. àlàyé gba ṣe. èyí máa ṣe nọ́mà fún yín mo ní respect mo dẹ̀ ní ìgbà fàídà ẹ bá mi mo ní kí n kà ẹ bá mi. Ah, you no count am. palo cast ya. whole thing for oga. agogbese agogbese. ege. easy easy wait o wait o make i. oga. Hey hey hey hey! Hey, dẹ̀mẹ̀kọ́. ẹ ẹ ẹ Hey. nígbà nígbà ẹ. má ṣe ká fún wọn nílé ẹgbẹ́ wa má ṣe ká fún wọn léde òkú èèyàn Pasuma àwọn ìdá sáré wọlé kó jẹ western tó bá jẹ ọmọ pẹ sáré lọ. lọ. they are federal government of Nigeria children let them go. they go I beg they go. they are They go. NGN federal government of Nigeria ọmọ federal government of Nigeria. they go they go. I want làwọn ọmọ federal government of Nigeria. àwọn ọmọ ẹ náà ni fún ọlẹ jẹ. no ṣé torí pé wọ́n jẹ́ musicians ni pé ká má check wọn ká má go. ní ti àwọn guys yẹn smoke now. o kì í gbọ́ràn àní federal government of Nigeria làwọn ọmọ tó lọ yẹn. etí ló ń dùn ẹ etí ló ń dùn ojú ẹ ló fọ. ó ti tó ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ. ẹ ṣọ́ kò sí ìkọ́kọ́ lára àwọn ọmọ yà ní federal government of Nigeria. yàrá ìṣèkùn wọn wọn ní wọn lẹ́yìn yẹn mo mọ̀ ọ́ mo dà mọ̀. ẹ ọmọ àdúgbò wa ni ọmọ àdúgbò ọmọ àdúgbò wa ni mo mọ̀ dáadáa mo lè sọ fún ẹ pé federal government of Nigeria làwọn ọmọ yẹn ò ní láti máa bá mi jiyàn ìgbà tí mo sọ pé mo mọ ọmọ yẹn tiẹ̀ ti pọ̀ jù. gbẹ́nu tó ń jà rẹ ẹ ṣe máa ń ṣèṣe kó ṣe nìyẹn máa máa jẹ́ tẹ máa máa fún gbogbo wa nonsense ah, ah.